This is Dawa Nigeria. ẹ̀mí gbígbé ìjọ wà nínú Islam kẹ́mi sì máa gbé àwọn Christian náà. rárá o kò sí ní Islam kí ló fẹ́ sí tẹ́mi ò fi gbé ọ ṣé kò sí sọláàt kó gba àwẹ̀ kó yọ zaka kó lọ hajj kí ló fẹ́ mẹ́rin gbé ọ. so ìwákùwà ní jẹ́ wọ́n rí ìrìkúrì nígbà tí wọ́n wá wá kú wa lójú pẹ́ mi ń gbé wọn ẹ̀mí yìí sì gbé mùsùlùmí kankan àfàwọn tọ̀rí kọ̀ sọ nítorí pé ńgbà tí yẹn máa ń lórí ara rẹ̀ láago tó tó bá ti pọ̀ jù kò sí tàbí ṣùgbọ́n pé nǹkan ṣẹlẹ̀ ìrẹsì máa nípa àwọn ẹni tí ń gbé bẹ́ẹ̀ sọ́ọ̀tì nígbà tí wọn bá kọrin títí náà jó títí tó olómìnira ń lù ó lápàlà ń lù gbogbo ẹ bọ́ síra wọn ẹni pé mo ti ti ń ṣe kíní ẹ tó lẹ́mìí gbé tó ṣubú yọ ọmọ wíwí kúwì wọn àní wá yìí sọ̀kalẹ̀ fún tani. sọ irú rẹ̀ torí àwọn ti kọ tíra nípa ọ̀nà táwọn ń tọ̀rí kọ fífi wá jọ àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ọ̀nà tá ti jọra wọn pọ̀ fẹ́ràn káwọn ti gbé lù ẹ̀gbọ́n máa tà dírékè lọ àwọn eléyìí náà sì ń jó wọn nítorí kíndìkìrì ó lè wọ̀nyàn la sòyàn máa mérí kó tẹ̀ ẹ́ kọ́ máa mérí jókòó sòzíkìrì ń wọ̀ lánàá so gbogbo náà àwọn nǹkan wọ̀nyẹn ọ̀dọ̀ wọn ni wọ́n ti rí mú wa kó sì sí ní táwọn òfìsì gbogbo díkìrì táwọn ibi sọlọ lọ àdìsí lànà kàsí nọ́mbà tó pọ̀ ju ọgọ́rùn kò wí ọgọ́rùn láàárọ̀ kò wí ọgọ́rùn rọ̀lẹ́ gálẹ̀ ní gbé ọ sí mbẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìsákun lọ́kọ̀ alákùnbá dúpẹ́ fáwọn àpò àti ọ̀ṣọ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa àtúmọ̀ pàdé nígbà mi subahana kala bi hamdi aṣẹ́lẹ̀ láìla ilà ẹ̀ńtẹ̀ ẹ̀sìn àti ìgbà wa àtúmọ̀ ìgbà.